bá jẹ́ dádé wà lórí tébù yìí pẹ̀lú wa wọ́n ti máa kọ́ àpò àwọ̀ àti rẹ́rìn rẹ́rìn àtàgùn afẹ́ yọ mú wa. Hmm. is worth uh, celebrating. Yeah. kò bá mi fi oríjì. àmín. Hmm, ṣadé. yes ma'am. when are you starting work. Yemi and I. Look, I came to eat here. Sorry. Sorry for yourself. Uh, uh-uh. when has grieving becomes madness? Look, there's too much talk at this table, okay? I really just came here to have a nice, quiet meal. Can I have that? Eh, but Yemi, what exactly is the problem? Arama Sokban right here. Ah, what? Arama Sokban. Arama Sokban. Is something wrong with you? I call on back. I'm away. But Yemi, Yemi, Yemi, my man, take your money. And so you to? what you mean? What you mean? Look, oh, I'm going to go away. Yes. What? Absolutely. What? Stop it. Ah, what is wrong with you? Ah, what is wrong with you? My house. Mommy, you hate me because of this thing. Did you just stop my thing? Yes, your thing. Ọlá yẹn mi máa jẹ́ kí n ṣẹ́pẹ̀ fún ẹ o. Sísá mi ní sùúrù. Ọlá yẹn mi máa jẹ́ kí n gẹ̀kú fún ẹ o. Yemi. You will kill yourself by yourself. It is you who will kill yourself. It is that's what I'm Yemi, you keep quiet. It is you What is wrong with you? You want to go bitter? Ah! No! Bring it on! Bring it on! mommy. ọ̀rọ̀ yẹn mi tí mo bá gbé ẹsẹ̀ pé òní bọ́ bẹ́ẹ̀ o. no no no no sísá mi. torí ìtòlú gé tí gbọ́ lọ́sìn kò fẹ́ mojú olówó ẹ̀ ah. tí mo bá gbé ẹsẹ̀ pé ọláyẹmí o fi mí lọ́kàn balẹ̀ ọláyẹmí. mi ó ti tó tó tó. Mommy, you always support evil in this house. You really teach again? You have no respect for us or to me. Anyhow, I got a new backer. I'm a great Because you don't behave yourself. She could hear what you're saying. Me and his Yẹmi, Yẹmi. Yẹmi, oya, inside. Go. I regret having you as my mother. Yẹmi, Ọláyẹmi. Go, just go. Ẹranko. Mommy, you really need to talk to your son. Really. Like, really. Oh. Shade, calm down, okay? Uh, I'm, I'm, I'm trying to handle it. So you calm down. <gasps> Stop me. kí lè rẹ̀ mi? ò tí kù wàhálà ń ṣẹlẹ̀. so worry Adéọlá i'm not happy kí ló ṣẹlẹ̀. inú mi ò dùn sí bí ẹ̀gbọ́n mi ṣe ń náwó company yìí náà ó kàn ń náwó báṣubàṣu ó lavish just like that tí a bá wà careful ó máa run company down. kí ló wàá fẹ́ ká ṣe kí ló bá lè ṣe okay, so this is what I want you to do. I want you to set up a meeting pẹ̀lú àwọn accountant, àwọn company's accountant at the auditor and make sure Yemi gets a memo to attend that meeting. who are very important. Then also, gbogbo check tó bá ti wọnú company tó ti wọnú company for the last few months at èyí tó jáde, I want to have a copy of every damn check. Yes. Is that all? For now. Are you sure? Mm-hmm. Please do to tell me anything you okay? Thank you. I am check inside your shower. lómi máa máa wò tó máa máa di dìdìrín sí díẹ̀ ìjọ tó bá lọ gẹrun ẹ tó bá yẹ pé òun náà ń wò wọn á fẹ́ lórí ìlú wọn á fi kíní yẹn gé orí ẹ ni I don't watch it. yeah. Yeah. Hey, Mom. Whoa, whoa. And how is my lion doing tonight? <laughs> I am good. Ṣùgbọ́n ṣùgbọ́n what is ń sàn. Tó bá yàwọ̀ wá lọ́wọ́ kan tiẹ̀, King of Samunda Oh, Ọmọ mi The Lion King. Ẹ̀kan jealous He's my lion. Yeah, ẹ̀ mi lẹ́kùn. Ṣé ìjèrè ọmọ? Àwọn tó máa ń fẹ́ máa fẹ́ fọkàn sí bàbá ẹ̀ ló máa wá kiri. Mm. ṣe yẹ kó rí bẹ́ẹ̀. You didn't show up for the meeting tonight. Don't you have any respect? Ẹ káyé sá. bọ́ọ̀yì owó ó rẹ̀ kàtá ni o. ọdún wa fi mi jẹ́ ọmọ sí mi dìde. Ah, má tẹ̀sẹ̀ wá ká mi. What? Why did you pour water on my fire? Ah, me. what rubbish is that? Look, uh, calm down, Kilo, know this my calm down. Why did you do that? Look, I don't know what happened to, to the, maybe, she, I don't. You know, man, Shiero, you have been useless. Daddy, if I brought here, not the man mess up. Daddy, eh? Daddy, it's fine. I'll sort it out. No, no, no, don't make excuses for, for stupid mistakes. Kọ́mi, you cannot just talk to him like that. Ah, ó ti pọ̀jù náà. At any time tí kò kékeré bá ṣẹlẹ̀, wá kàn flare up. You start to eh, talk to him. Kí ló wúlò fún? You tell me, kí ló wúlò fún? Eh? You know he's her son, you ò lè máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà. Ilé ilé lions don't birth goats. Ẹkùn lèmi, wọ́n ló mọ ibi tó ti rélé gbé wa. Are you saying he's a goat? That our son is a goat? Ah, ọmọ tó bá pèèyàn léwúrẹ́ bó ṣe máa <laughs> oh, ń ní. O ọmọ ọmọ ṣe ń sin ewúrẹ́ ló wá tún fi wé. Wú dáadáa. Ṣé ọyẹ ṣé bó ṣe wá ṣẹlẹ̀ ṣé ewúrẹ́ ló yẹ kó fi wé mi? Wú dáadáa. Tó bá ti ń bínú kò kì í sí nǹkan tó kì í sọ. Ìgbà tó ń ṣe bí ewúrẹ́. You can call him a goat. So meeting has been rescheduled to tomorrow morning, nine a.m. I'll be expecting you. Oops. 9 a.m. tomorrow morning. Be prompt. Good morning. Adiola, Um, is Yemi still on set? No, he's not there. He's not on set? Yeah. ó ti jáde. yeah anyway is popsi in the office. he just stepped out. he also stepped out. yeah. okay. Hello, Yemi. Mo mọ̀ pé deliberately lo ṣe attend the meeting yẹn. I know you that well wá Show me the last funds tó withdraw the company's account yẹn tí o bá fẹ́ wàhálà á bẹ́tà kò tètè refund Eh? bíbẹ̀ i will expose you and do something about it yes and i'm not joking just imagine Show me your company Ronnie. can you imagine. abẹ́ mi náà bẹ̀ well um, fáwọn iṣẹ́ tá à ń ṣe ní Ìkẹjà yẹn jọ wọn á bá mi ní ọ́fíìsì we need to get to work. ẹ̀hẹ́ mò ń gbọ́ ẹ. tó bá ti dọ̀la mama máa máa lọlé. bọ́lá ló lọ. bẹ́ẹ̀ ni sá. ẹ kò sí problem náà. dádì nǹkan tí mo bá yín sọ̀rọ̀ ẹ̀. <laughs> ìgbàgbé náà mo sọ fún ẹ pé kò sí problem. Eh, manica accountant kò wáyà àìsè ebi two million ti tó ẹ. Ah, bẹ́ẹ̀ ni sir bẹ́ẹ̀ ni ẹ sir ẹ ṣé gan ni thank you very much sir god bless you ẹ ṣé gan ni sir eh, mo dúpẹ́ ṣáà make sure pé o fún wọn ní gbogbo bank details ẹ. mo ti gbọ́ mo ti gbọ́ eh, ẹ ṣé sà ẹ jẹ́ kí n excuse yín. ẹ sọ̀rọ̀ travelling lẹ́ẹ̀kan. ó yẹ sàárọ̀ la a lọ sí Àbújá èmi ò bá wò pé kẹtì inform mi tẹ́lẹ̀. Ah, kí ni èmi where is that coming from ṣàṣẹ ń travel ni. no Sherry, chief nǹkan tí mò ń tra láti sọkọ nìyẹn ṣe rí um, irú travelling báyìí uh-huh. màá ti clear table mi. what's wrong with you? àlọ àbújá lọ́la kí n máa sọ ọjọ́ mélòó ló fẹ́ kí n fi fún ẹ ní kíni àná lọ́la náà nìyẹn it's as simple as that. ọ̀sáyé um. gbogbo yẹn ọ̀la là ń lọ clear your desk tonight. hi dad. my dear. How are you? Barrister, good evening. Dad, yeah? I need to talk to you. They are very important. Yeah. Yes. Eh, Bukola ló wà mí wrong. Daddy, ọ̀rọ̀ tí mo ti ń bá yín sọ joy, ọjọ́ and you refuse to do something about it. Kí Dad, if you do not remove Yemi as one of the signatories to the company's account, ó máa run company down. Bẹ́ẹ̀ ni sá, ẹ wò. I have submitted memo documents. But one ní pé ẹ̀ tí removal very serious crisis, deep crisis. Look at ah. Uh, okay. Ọmọ bá gbogbo kúkú, ìyá ẹ̀nu àgbogbo sísìn. Ọmọ eh, àlè ni ó ti fi rẹ̀ hàn. Máa pé báńkì manager yẹn sìn, á lórí burúkú fi ti pè wá ká mọ́lẹ̀. ma the structural designs for the Lekki project is here with me. Oh, okay, good. Let me see. Not bad. This is quite impressive. It's well drafted out. Not bad. Good job, I must say. Thank you, ma'am. Not bad, not bad at all. And, and you, Ibo us bash Maryland, um, you Um, Ori Interior Ficting Harbor. Who do you think you are? Who do you really think you are? So, Kujira, where'd you go? Why did you block me from accessing those funds? Anyway, I do not know what you're talking about. Don't block access me. This is it. Mafiki for Yemi. <laughs> Yemi, please. Stop acting like a child. Besides, kò ṣe bí mo block funds. Daddy ni mo block eh. mm Mm-hmm. Who called for the audit? <laughs> Very soon, you're going to leave this place. You're going to leave this seat. She's going to leave the seat. Look at your new chairman. She will leave. Don't bang my door! Shh. Oh. <sighs> okay, I'm sorry about that. Hmm? Mungbo? So, check. We got to go to Okay. Ah, ọkọ. Hmm? Báwo ló ti ṣe lè tó tó fi asáré débẹ̀? ẹ eh, mo gbàgbé nǹkan kan sílé ni fáìlì kan wà tó yẹ kí n mú. Ah. Ah, that's bad àbí kí n sáré dáná fún ẹ. àná ah, mi ní dúró jẹun. ṣọmọ ibi tó wà ṣá. ẹ eh, màá lọ wò yàrá mi. ọláyẹmí. ìsọkúsọ ọ̀rọ̀ ra nìwo nìyẹn calm down kọ ọgbẹ kílọ ẹ. ilẹ̀ fi wọ̀n mi ọlọ́run má jẹ́ mo kọ ẹ̀dá mi kan. bàbá yín ṣẹ̀ṣẹ̀ wọlé sí ó lóun gbàgbé fáìl òun ló wá mú láti ibi tó tó fáìl ló lọ mú lókè. akin akin wá akin wà lókè akin ó ní máa fi ẹ̀dẹ̀ ń pariwo akin. àkó ojúmọ́ ìgboro èkó ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ló máa lónìí o mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò wa kan náà The Morning Drive Show kí a tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí a yára wa ní ọ̀rọ̀ ìṣítí yìí tó ní wípé má fi àkókò ṣòfò nítorí wípé àkókò kò dúró dẹni kankan mo lérò wípé àárí ọgbọ́n kan tàbí méjì múlò nínú ọ̀rọ̀ ìṣítí yìí ní báyìí kí a máa tẹ̀síwájú láti lọ gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀ lórí àwọn òpópónà wa ní ìlú Èkó pẹ̀lú traffic updates. Hello, jàdán. mi ò gbọ́ ẹ dáadáa máa pè ẹ padà máa pè ẹ ariwo yìí ti pọ̀ jù. orí mi wà ní jabalẹ̀ bá ẹ tó ti ṣá ẹ tì. ọ̀gá dírẹ́fà tí wọ́n dẹ́yìn kọ̀ǹpilẹ̀tì wa náà ariwo yìí ti pọ̀ jù ẹ bá wà ní ìtúsẹ̀ àbíkẹ́ pa.

ẹ jẹ́ àmọ̀ nǹkan tó ń lọ nínú yìí kódà ọba ẹgbẹ́ fẹ́ sí ìjọba ẹ̀sìn ó bẹ̀rẹ̀ sí kan fún yín ní traffic update ẹ̀ma wọn bí traffic wà àbí bí tó sì tó ibi tó ń lọ́wọ́ ẹ̀ nígbà bẹ̀ ẹ̀ ṣe ọ̀tọ̀ ní ìmọ̀tẹ́ ẹ̀ ṣe ẹ̀ wẹ̀ ń pàdé níjà yìí. ẹ má bínú kọ́tùmá rẹ̀ jẹ́ láìpẹ́lẹ́ ṣe ọ̀tọ̀ máa ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ báyìí ni ti ọkọ̀ bàálù dan two nine nine tí ó gbéra láti ìlú Èkó tí ó ń lọ sí ìlú Àbújá ní èyí tí ó jábọ́ lójijì tí ó gbéra tán tí ó sì lanà. àwọn ènìyàn mẹ́wàálélọ́gọ́rùn-ún ló fi ẹ̀mí ṣòfò nínú ìjàmbá yìí lára wọn ní gbajúgbajà ìlúmọ̀ọ́ká nni olóyè chief délé ahmed can I see you? talk to you. Uh, what about, please? Sorry? I have something for the family. So I would like to... Look, this is not a good time, okay? So thanks for coming all the time. See yourself out. Thank you. ti wá dilé mi ẹlẹ́dàá mi má jẹ́ kó wó lé mi lórí o wá kọ́ mi mọ̀ ṣe. Ah. ah ọkọ mi wọn ló jẹun ẹ wò ó mú mi ẹ fi ti oúnjẹ yẹn sílẹ̀ bí ó pa mí. I been meaning to ask you something that's very important. Okay. Barrister Abukola, mm-hmm. do you trust him? And if you do, how much do you trust him? Ẹ ah, eh, kí lórí tó fi ń béèrè nǹkan tó ń béèrè? Kí No, la mọ̀ ní lọ́ọ̀yà bàbá ẹ̀ been working with your father for <laughs> over twenty years kó tó di pọn bírú yìí gan ni so kí ló ṣẹlẹ̀ kí ni. ẹ ẹ ẹ ẹ ronú dáadáa o ṣé dáàdi ní another lawyer tí wọ́n máa ń lò ní. ó dá yín lójú. ẹ ṣú ọ. I think so mi ò mọ kò introduce anyone sí mi ẹyọ kan náà ni èso ọlọ́run dẹ ti mọ̀. kí ló wá ń ṣẹlẹ̀ kankan báyìí. kí ló dé kí ló dé kí ló rí. ẹ wo mo yẹn bá yín sọ̀rọ̀ báyìí gbogbo documents properties dáadé pátápátá i mean documents property mọ̀ àárí anyone even ní later wáyé mi ò rí document ẹ even gbogbo document company everything mi ò rí. tó yẹ mo ṣe ń bèèrè lọ́wọ́ yín pé ṣé wọ́n ní lọ́ọ̀yà mi tàbí tí wọ́n ní will ẹ mọ̀ or ṣó ti bá yín discuss ọ̀rọ̀ mm. documents àbí properties rẹ̀ kó tó pass. Ọláṣadé calm down bàbá yín ò bímọ káàkiri ìjẹyìn méjì tó bí iná lọ èmi dẹ̀ níyá yín bàbá yín ò nídìí wí o ó ti mọ̀ pé bí mo bá ṣe wájú màá ṣẹ̀yìn òun dáadáa ibẹ̀ mi mo bí yín kí ló fẹ́ fi will ṣe but for the document is what i don't understand nígbà tó sọ pé o ò rí àbí bàbá yín kò síbi tẹ́yìn gan ò rí ni maybe you should look look office ló máa ń kó sí ẹ wá gbogbo office ẹ. Eh you know how close I was with my lion ẹmu òṣìpẹ ẹmu èmi ò rí ni na àwọn in charge of all those things all of a sudden mi ò kọ rẹ níwọn mọ ni bí mo ṣe kọ yẹn pé wọ́n ti kó pamọ́ síbi kan pẹ̀lú lọ́ọ̀yà kan bí awéwu kan wà bí kan and that's why I'm suspecting barrister Bukola because ẹmu kò sọ̀rọ̀ kò sọ kọkàn kó má lọ di pé we are heading for for big crisis mommy. i'm really suspecting him because ẹ rántí pé ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí dáàdì ó yẹ kọjọ travel ni and he refused. Ah, yes for dáàdì tí o ṣe tẹ̀lé o. <laughs> fọláṣadé òun kọ́ ló pa bàbá ẹ̀ náà ah ah fọláṣadé wo tó ronú lọ ah for crying out loud pé plane jábọ́ òun sọ pé wọ́n jọ plan ẹ̀ ṣé òun ló sọ fún pilot kó padà di ni all right you know what i'll call him i'll, I'll call him up tomorrow màá ní kó wá rí mi gbogbo nǹkan tó bá sọ màá jẹ́ kó gbọ́ màá fọ̀rọ̀ wá lẹ́nu wò màá gbọ́ òtítọ́ lẹ́nu màá mọ̀ tó bá jẹ́ pé ó ń dọ́gbọ́n ni èmi and I will let you know so you will take up from there. interesting because mm. you have a way of getting the mm. truth out of mm. people. Mm. òun kọ́ ló padà dé get that out get it out of your skull ẹ̀ẹ́n eh, bó bó ṣe put ẹ̀ ṣọ́ Fọláṣadé. no you cannot trust people hundred percent you know it ẹ eh, mọ̀ náà. I know but in this case jẹ́ ká ṣiṣẹ́ sùúrù díẹ̀. Mm. ó yá ṣé wàá jẹun sí i. Oh, Demi. You're not telling the truth. <sighs> Look, hear me. Kilo ló fẹ́ jẹ́ I mean, what else do you want me to say? Èrè kí ló máa jẹ́ fún mi? Láti parọ́ fún ìwọ tàbí ẹnikẹ́ni nínú ìdílé. Look, you're virtually like a brother to me. Danny Brewer. Uh, look, let me tell you something. Get those documents to me by the end of this week, or your umbrella will not shield you from the storm that's coming. Can greed overshadow honesty? Master ah, Hibombe, by the end of the week, team baron documents here. Ah, what, what, you told 事。I thought you knew the truth. How could my mom keep this secret away from me? That's why it is called secret. Nǹkan tá a ṣe ń pè láṣìírí nìyẹn. Bí ìyá ẹ ṣe bí talked about this. Ṣorí barrister Bukola òun ló jẹ́ kí everybody mọ àṣírí yẹn and láti ìgbà yẹn gbogbo everything tó máa ń ṣe wọn ṣe lójú ẹ̀ lo ló ti gba gbogbo nǹkan kúrò lọ́wọ́ ẹ̀. àmọ́ ready, ò rin rédèrèdè náà. dádì ò kì í ṣe onírìn rédèrèdè obìnrin yẹn gangan la ṣẹ́wó obìnrin yẹn gangan báyìí la ṣẹ́wó ó kàn yóò mọ̀ bóyá bíi one night stand ó tán wò ó ṣe wá fẹ́ Ṣadé ló wà behind all these document issues ìwọ náà rí i pé gbogbo bá ṣe ń sọ̀rọ̀ bá ṣe ń ṣe kò mira kò ní yà mí lẹ́nu tí dáàdì ẹ̀ ò bá kí n ṣe bàbẹ́ torí pé bí ọ̀rọ̀ DNA ṣe wáyé báyìí all of a sudden fiam àgbọ̀n nǹkan kan ń pa ẹ̀ mọ́. Does my mom know about this? Yes, she does. Àti pé ìwọ gan fúnra rẹ̀ òun ṣọmọ gidi bẹ́ẹ̀ ni o kì í ṣọmọ gidi yẹmi. mo try in o try kankan o try kò gbẹnu dákẹ́ o try rárá o try rárá wo àsìkò ní láti jà fẹ́tọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. everywhere. yẹmi overtaking is allowed overtaking is allowed sórí tí wọ́n bá ń gbọ́ àwọn nǹkan tí mò sọ fún ẹ tó dẹ̀ ń mú ṣe ó ti parí àwọn àṣírí kọ̀ọ̀kan wà lọ́wọ́ mi tó jẹ́ pé kò sí anybody inú ilé tó mọ̀ èmi ni mo mọ̀ tí wọ́n bá ṣe nǹkan tèmi fẹ́ kí wọ́n ṣe gbogbo àwọn àṣírí yẹn ló máa mọ̀ ó ti parí make sure pé o rí àwọn dọ́kímẹ́ǹtì yẹn kó gbogbo everything pátápátá kó make sure pé o rí kó tó bá ti rí kó ó ti tán. lórí tó já wọlé gbàgàgbàgà bẹ́ẹ̀ what happened what is the matter can't cut your tongue can't you talk. Who is my father. irú ọtí wo ló mọ tó. answer me mom who is my father. don't talk to me in that place of voice I'm, I am not mother. Jim is your father. kí ló dé kí okay so who is my real mother who bettered me i need to know. what did you say. who is my mother. haven't i been good mother to you. I want to know the truth. I deserve to know the truth. Who is my mother? I have just been thrown out of my own office. My office, a company I have sweated to build. Does that mean nothing? Huh? Your mother died when she gave birth to you. Yes. She did in the womb make it out of the theater. All these years, all these years, and you didn't tell me about it. There's some go for me. I mean, you kept, you kept this very important information away from me. barrister Bukola ṣe pè mí lọ́jọ́ kan to tell me that ẹni tí ọkọ mi ń fẹ́ òun ló bímọ yẹn kò wá fẹ́ kó bọ́ sọ́wọ́ aráàta ló ṣe gbé ọmọ yẹn fún mi and with that I didn't let that change anything because I was already in love with you you're my you're my child láti pínṣin ní lọ́mọ tí mo ti tọ́ ibi tó ń sùn lélẹ̀ láyà mi and you been such a blessing in every way lójoojúmọ́ ni mo dúpẹ́. can't give it up. in my own way i will do my sọ fún pé èmi nìyá ẹ̀ don't ever let words break you go back to the office okay i will take care of everything you just trust me Hmm? you know you know i love you i am mom i'm your mother darling thank you. Mm. Thank you. fààyè fún madam so when ní fàìsì iṣẹ́ ti lẹ́kìn bá káàkiri lọ́mọ mi. ó yẹ kó kó kó kó rẹ̀ dà sọ̀n jàre bó ṣe ń gbọ̀n. ẹ má bínú pé káà ní breakdown. no no no that's fine so shall we begin. I'm Barrister Ashalewa. I'm one of the late Chief Denise Anthony. I'm here in the honor of Israel. Ọ̀gá oríṣiríṣi. Ṣé pé Délé ti ẹ̀ lè kọ̀wé o? Ládùúrú gbogbo bá ṣe jọ wà. Ṣé ó yẹ kó tiẹ̀ sọ pé òun ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ máa kọ̀wé o? Because gbogbo ohun tó wà lẹ́yìn, èmi ló yẹ kí n máa pín fún yín lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú to tọ́ everybody. Ṣé pé kọ̀wé o? Sista mi ní sùúrù. I wasn't talking to you. Um, I, I, just, I wasn't talking to you either. Please. Eka nǹkan Chief Dele Ahmed, date 5-12-2003. My housing estate in Ikeja is to be given to orphans, which means none of my kids is getting anything from there, and my wife too. My lion. I just wished all this would bring you back. I don't get how, what, what's going on here? I, I, nobody gets anything. I, I mean, what, what wasn't it? I'll offer it. how? <sighs> But I am you, please. Please. Ó má bí bàtà It's okay, it's, it's alright, sorry. Go ahead. Three of my businesses will be liquidated. The holdings will be dissolved. The assets will be liquidated and it will be distributed to the society in each of my children's name. No, no, never. That will never happen, never. It's not possible. It's not possible. With all this nonsense. Calm down with all this, all this rubbish I'm hearing here. It's okay. Go ahead. You know how fond I am of charities. All of the funds will be distributed among the eight local charities. What, what, what? Nonsense. Did, did you write that yourself? Because this has the markings of, of something really fishy in there. Did you write it yourself? My company, Legendary Builders, my house in Abuja, and the one in Lekki Phase 1, and all of my shares in microfinance banks goes to my daughter Shade Ahmed. I have no doubt that she'll manage the businesses and the funds very well. To my loving wife, I thank you for your unending love and care for standing by me all the way. She can keep the house we're living in with a sum of 20 million naira. To my son, Yemi Ahmed, after all of my efforts on you, I hope this will encourage you to start a better life and make yourself useful. I will the sum of 5 million naira to Yemi Ahmed. No, no, no, no, no. That's not possible. Yemi, first son, 5 million. weekend money. No, no, no. There's, a, <gasps> there's, I'm sure there's something wrong with that document. I'm very certain of it. But God, this is it. Yemi, calm down. That's all, madam. You say what? Come again. Kò sí orúkọ mi ńbẹ̀. Aminat. Lemi, <laughs> mi Me nǹkan kan gbà. Ayé mà ní ká o. Délé. Akíndélé ládùúrú gbogbo ìyà tí mo bá ẹ jẹ pẹ̀lú àdúró tèmi so ohun tó tọ́ sí mi leléyìí ibi tí délé fẹ́ fi gbogbo ẹ̀ tì sí òun leléyìí àbí ládùúrú gbogbo tí mo ṣe. the pattern is clearly emerging okay so gbogbo nonsense sensor yìí feeling she and Kawil will come. There's something wrong here. I'm telling you. And you, let me tell you something. I know that there's something. Look, look, baby. The chief will not at this lady. She, she was one who made you. No, no, no, no, no, no, no, no. You don't do that. You don't do it, girl. Oníṣẹ́ ti jẹ́ o. O ti di o dẹ̀ ti o ti o ti apẹ o ti hàn sí mi lórí àdáńsì báyìí. Pé ìwọ àti lọ́ọ̀yà ẹ lọ plan ẹ wá ń ka will wèrè kan. Wọ́n fún ọ ní five hundred million. Wọ́n fún ẹ ní company. Wọ́n fún ẹ ní this and that. Wọ́n á fẹ́ mi ní five million naira. Owó òdòrí mẹ́. Ìgò crystal mẹ́rin. Fún weekend money. Okay, parigbọ́ kò sí nǹkan kan fún èmi. Ah! kò ń ṣe àsìkò yìí ló máa kárí bọnú. How could my father hate me so much? You brought this upon yourself nígbà tí Ṣadé wà ń bẹ tó ń ṣiṣẹ́ lójú méjèèjì tó ń fi gbogbo ara ṣiṣẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ what were you doing you were flexing all over town ò ń náwó ò ń ṣe yàlà ò ń ṣe yòlò ò ń ṣe gbogbo ẹ̀. but I was there too. Chief <laughs> was a wise man. ìwọ ni kó mọ nǹkan tó máa ṣe tó máa fi gba gbogbo nǹkan yẹn padà else mi ò mọ tó máa ṣẹlẹ̀. ibo máa ti bẹ̀rẹ̀ báyìí. your mom. lawyer ti kó gbogbo documents fún mi. Really? I'm telling you, I'm so proud of you, girl. I wish I can say that about myself àsìwò gbogbo wàhálà tí mo kíní ń dalẹ̀ ó ti pọ̀ jù fún mi in fact ó ti sùn mí. you just have to be strong. Hmm? Ah, I don't know, it's just tiring. In fact, má jẹ́ kí n parọ́ tán yìí. Èmi kò wọ́n expect àdúró nǹkan tí mo get. I wasn't. You should because you're a good person and good things happen to good people. So you deserve it. Mm thank you. <laughs> anyways this call for celebration so Jackie, kí be one gbé wine wá yeah yeah it's all good. <laughs> it's all good more taste me, ṣá. sure sure sure. I miss you dad. Where are you running? I found everything. Found what? the documents orí lọ́ọ̀yà yẹn fún mi everything ṣá. Ah. ó bẹ́tà bẹ́ẹ̀ sórí tètè the wá báyà buy, báyìí buy, buy, buy. má sùn lẹ́gọ̀ o. what. má tẹ̀ worry. máa pay èèyàn kan ní UK ó máa bá wa wá ilé sílẹ̀ make sure pé orí care. kíákíá. kò lè yá bẹ́ẹ̀ yẹn náà. Ah, ah. a ní kó má wọ́rì má wọ́rì sẹ́ just get it done. looking at me like that? Did you drink anything? Oh, I thought as much. Who is it? Yeah, yeah, yeah. Yeah, baby. Thank you. You're welcome. Thank you. So, cheers to good life. Yeah. <laughs> more blessings. Amen. So, um, babe, hmm? I think we need uh, more people on board. Okay. Um, babe, show me good finishing and good quality in what you do, and we have to stick to that. Yeah, true. Of course, we can't fall short of people's expectations. More important. Uh, Mutuan will be a careless some states. You know, maybe we should look into like 20 states. We should start from there. Um, yeah, that sounds like a very good idea. Yeah, yeah. Mm -hmm, That makes a lot of sense. Okay. Then, Emivani Katumu, Katumu Tourism, as in, I'm a build tourist centers. Sure, yeah. Yeah. Because tourism man jawo go. Really? Yeah, of course. Okay. I'm a share research and mama mobile man go about it. Don't worry. We are in this together. I trust you, baby. <laughs> That's why you're my friend. Alright, <laughs> Ọ̀rẹ́ mi tó ní ọpọlọ. Oh, from the house. Okay. hello. Hello, ma'am. Ojú mi méjèèjì báyìí mo fi rìn. Ẹ eh, ojú mi méjèèjì báyìí òun mo fi Yes, ma'am. Oh. Oh. Kí ló rí? Kí ló rí? Ó yá sọ sọ sọ sọ sọ torí sọkọ torí ó dẹ mo máa ṣe ṣoṣoṣoṣoṣo káàkiri mo gbádùn. kí ló ṣẹlẹ̀ Ṣadé sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ what's the problem kí ló ṣẹlẹ̀ náà. ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ we have to take over everything. And I'm with you on this. I need you to keep a very close watch of him. Okay. Everything he does. I need you to monitor him back to back and give me feedback. No problem. Um, Jackie, look, get in coffee, ẹ kó jẹ. Má bàdá. Jẹ́ kí in get nǹkan fún ẹ kó jẹ. Ẹ Alice wa tẹ̀ fi gbénú rò látẹ̀ nǹkan ò checking the books Why so much hatred? I used to protect him until I couldn't anymore. So what happened then? The guy changed the whole game to suit his wants. <sighs> Kí ló ń fi nǹkan tó fowó ṣe ó pọ̀ obìnrin ọtí mímu kó lavish owó nǹkan tó fowó ṣe ni in fact ó lè débi wípé kò kí n bí kọ́ àwọn client mọ́. really mm-hmm. ṣé ó ń lo egbòogi olóró ni. no he doesn't do drugs but ṣé ibi ṣe wáyé ó wà too lavish like ó kò máa ń náwó bó ṣe wù ní. klọ́ọ̀bù yìí ni ṣáá kódà bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti ń plan àti ta properties àti company dáadé. really yes. but kí ni reason tí mọ̀ tí o ṣe stop gbogbo nǹkan báyìí. ṣé wọ́n pé máa ṣe bí ìyá kò lè dà bí ìyá nígbà tí wọ́n ka wíìlì tó ti rí i pé èmi tí mi ò ń ṣọmọ bíbí inú wọn gangan ni mo get the larger part of the properties bí ìyá ṣe change nìyẹn she has to support her own child torí ẹ̀ lọ ṣe ń ṣe nǹkan tó ń ṣe o. This is serious. What do you want me to do? because mo máa tó travel very soon tí ò bá kí n ṣe àwọn nǹkan to tó ń dá mi dúró kò yẹ kí n one country. I want to buy the company. How do we achieve that? You have nothing left. ọ̀rẹ́ dáàdì tí wọ́n ṣe di CBN governor àti accountant wa former accountant wa la máa lò. so ẹ tiẹ̀ ti plan assignment yìí tẹ́lẹ̀ so how do I come in? Okay, so this is what I want you to do. Hmm? I want you to front for me. That is, you're approaching that you have a client of a company. That is what I want you to do. Just that. Ah. I'm very sure your brother will reject my offer. Lawyer, nǹkan tẹ́ please. Eh, eh, help her, please. Trust me, he wants. He needs money. He wants money. tó ṣẹlẹ̀ ni pé tó bá ti dé ìsìn máa sọ fún owó tó fẹ́ fún mi so tí má lè fún ọ ní half of it wà lọ bẹ̀rẹ̀ wà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀. the earlier the better o sista mi. Mm, èmi náà mo pọjọ lọ. the earlier the better ká tètè ṣe nǹkan tá a máa ṣe kó kúrò ń bẹ̀. Ah, ọmọlá ṣé dáadáa ni ọkọ mi. Ah, great. Oh. Ọláyẹmí kò ṣẹ́. Ah. ọkọ mi ah. ṣé kò sí what is wrong with you what happened are you okay. Mom, ah, look béèyàn tí ò bá lówó ṣe máa ń lélẹ̀ yìí there's no money no money. Ọláyẹmí. Ah mi ò gbọ́ yẹ kò mi o what do you mean no money because i know that you're supposed to transfer àbọ̀nkọ́ là ń sọ tí mo sọ kó tó wọlé kọ́ nìyẹn ó kan tó where's your, where's your phone bá mi mú fóònù ẹ jáde. ìgbàgbọ́ ẹ̀ sọ́fíìsì. o gbàgbé fóònù ẹ sọ́fíìsì so owó tó yẹ kó wá send mi yẹn where is it nítorí you're saying there's no money i mean i don't understand so what happened to the money where is the money kí ló ṣẹlẹ̀ ló lókun l'account. i'm sorry mama. account yẹn ti kó má dàbí pé mò ń gbọ́ gbọ́kúgbọ́ how how empty are you talking about. flat empty. ọláyẹmí ọláyẹmí. Eh, the batter. Finance, assets, and everything. we have enough capital for me to diversify into oh, hotel business. Now, do you know what it is? Let's imagine the hotel this time. Atlantic Hotels Vegas. What we'll do is we'll make sure we have the best valet service. We have a nice spa. We have um, extensive parking. And we'll make sure that, I mean, come on now, anybody to buy a hotel here, yeah? five million one way, wà láìtà I kò lè mú five kọ̀ọ̀kan jáde because we make sure that all the things that there in fact I'm thinking we have strippers we have a new bar we have strippers with nice poles and all these girls like we dancing just really really. Ọláyẹmí ọmọ Abíṣújọ́ kọ ìjàkadì lóró tọ̀fà <laughs> ọkọ o tún fẹ́ talé o tún fẹ́ talé ah, àṣé lóòótọ́ ni yorùbá ní ọmọ tá a bá ti kọ́ ló máa padà wàá talẹ̀ tá a kọ́. Ah! àrùngún ọmọ àrùngún ọmọ. jọ rúnà ọtún mélòó ló ti rán lẹ́nu. I'm, I'm, I'm, hold on. Sam, Mom. Pe doctor, Yẹmi pe doctor. Call the doctor jàre. Ẹ sister mi. Yẹmi down now. It's okay, it's okay. Um, hello? Have you made up your mind? Look, I've got a better offer. They're willing to pay 3.5 billion. Are you crazy? If that's what you call a good negotiation, then that's fine. Company wo pricing. Thanks for your time, barrister. Wait, wait, wait, wait. Let, let me talk to my client, then I will get back to you, please. You know, Sean. Oh, they believe me, but why it's increase the price in Yesha? Ah. So, what are we going to do now? This guy is very, very crazy. Don't worry. You see, the difference between a game player and the game changer is the ability to calculate and the positive end result. Ṣòro tó bèrè yìí, a máa san fún. Yes, our sign gbogbo documents in your name and transfer everything to you. Have you done that before? No, but... That is a problem. No, it will stay through the dew and we will work with time. That's it. Hello? Yeah, báwo ni deal yẹn? John ti sanwó. Kò burú. But make sure you sell everything. Okay? Everything. All right. jàre. ó jàre. mo kàn ń rẹjú díẹ̀ ni. Hmm. àbúrò mi ó rí wípé ènìyàn burú òrìpáyé níkà nínú gbogbo tọ́lọ́run dá pátápátá ènìyàn ló burú jùlọ ènìyàn ló máa ń ṣèkàtàn tá a wá tẹsẹ̀ mọ́rìn àwọn gọgọ ló yẹ ká máa pè ní àjẹlójú olóhùn. sísáàmì ẹ̀dúró náà kí lẹ́yìn tẹ́lẹ̀ sọ ọkùnrin bẹ́ẹ̀. àṣé ẹ̀wù ilé àwa inú ilé báyìí àṣírí ilé ṣó wá rí ìtí àṣírí máa fi ṣera ẹ̀ òun náà ló tún máa ń pọ̀ jù lórí kájọ máa jẹ kájọ máa mu àbúrò mi ìwọ bọ́ sẹ́yìn bẹ́ẹ̀ yẹn òun sọ wípé kí wọ́n ta gbogbo property ọkọ mi tó kù ó ní gbogbo ohun tó kù pátápátá ẹ tà tí mo bá fẹ́ kò tiẹ̀ o ti rò pé mo ti ń sun orúkú àbí èmi lèmi sùn kí n má jìmọ́ lójú ìwọ kò ní padà yẹ ayé ò ní padà yẹ sórí bí mo ṣe ń bá ẹ sọ yìí kò tó padà dáa fún ẹ mọ́ abó ti gbàgbé ni aṣiyèrè ah, ẹ ti gbàgbé ìgbà tí wọ́n lé ẹ kúrò London tó dìpọ́tù ẹ wálé èmi náà ni mo rin ìrìn àjò bó o ṣe dé Canada ṣebí Canada náà ló dé ló fọ́kọ àlùbàǹtì wọ́n lu tiẹ̀ pámbẹ̀ wọ́n wá taari ẹ wálé o fọ́kọ olórí burúkú náà tán lọ́jọ́ náà lọ́hùn ó bímọ àwọn ọmọ wèrè síbẹ̀ lẹ́yìn ìyẹn nílé ọkọ òṣègbè ni wọ́n tún ta ẹ́ síta látìgbà tá a ti sọ èmi ọ̀tá fàsókè ẹ ó ta fàsókè tó wá yí dógorí ṣé tí ojú akátá bá tiẹ̀ wá léwọ́ ṣẹ́nu adìẹ tiẹ̀ ló yẹ kó ti gbọ́ ni ò ní jèrè ẹ̀ bẹ́ẹ̀ ni tọmọtọmọ ni. ẹ wò sísá mi ẹ má máa ṣépè fẹ́mi o ẹ má máa ṣépè fẹ́mi o. ohun tó ń jẹ́ ẹ ti jẹ̀ pẹ̀lú àmì náà o ò ní rí ilẹ̀ ilẹ̀ yìí o ò ní rí tẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ àdàbí tí ọba kì í ṣe inú ilé náà látijọ́ jẹ látijọ́ mu èmi tí mo kó nsàlẹ̀ wá sókè mo mọ ohun tí mò ń ṣe gbogbo bó ṣe máa ń rojú olórí burúkú mò ń gbọ́ nsàlẹ̀ mo fẹ́ gbọ́ ẹ dáadáa ni mo ṣe ń gọ́ sí bíbà ibẹ̀ jẹ́ ń wá sókè. sítámì èmi kọ́ ni mo mọ ìdí àwa. o ò ní níláárí o ò ní padà sóríire ta ló ṣé ìwọ ò sí bẹ́ẹ̀ láti protect life èmi àbájọ ń ṣayé ìyájọ́ ń lọ́kọ́ ni. Eh? ọlọ́run á fìyà jẹ ọlọ́run ò ní fi ọ láyé bí mo ṣe mi ò lè gbà mi ò lè gbà kọ́kọ́ jẹ lọ́wọ́ ẹ ẹ bẹ́ẹ̀ lọ mú kíkẹ́jú wa kó fẹ́ atẹ́gùn sí wọn lára ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀fọ́kùn balẹ̀ ẹ̀fọ́kùn balẹ̀ ẹ ti ń pariwo jù. mi ìṣe kọ́kọ́ pọ̀jọ́. me. It's, okay, son. Just have to put yourself together. Okay, calm down. Ẹ will know. Ẹ calm down, ẹ jọ̀ọ́. It's all, it's all my fault. Ó yé mi, bó kò sí kókó tá a lè ṣe sí mọ́. Gbogbo to tẹ́ nídìí ń sin ni pé kẹpa kan ń pọ̀. Ẹ jọ̀ọ́. A ní rírú ilé mọ́. Ẹ jọ̀ọ́. Nǹkan tẹ́ nídìí ń to ni pé kẹpa kan singing a drum. Hey. Really? Bẹ́ẹ̀ ni náà, ó lóun ò ta mọ́. Okay, filẹ̀, má worry. What surely goes around will come around. Hmm? Are you sure? I got this. Ó ṣe máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ later. Yẹmi. Yeah, kí ló dé tó ṣe kí n ro ọpọlọ iná wáì tó ṣe máa sọ pé ò gbà. ṣé <sighs> mi try it lórí is jíjáde fèsìlẹ̀ kì í destroy èmi náà báyìí mo ti kọ́ sí kúmọ́ mi mo ti try it mo try mo try. Yẹmi mo understand it. tó bá sọ wípé o gbà ṣé o fẹ́ kí o sísítà mi tó jẹ́ màmí ẹ̀ kó sásán ni no tó bá ti tà á tó ti gba owó then you start building your own legacy gbàgbé nípa whatever legacy tí bàbá ẹ fi lẹ̀ títí ẹ ni kó máa ṣe then boom you are there at the top. So, what do you want me to do? Good question. You must proceed with the sales of the company. O máa ní láti ta gbogbo ẹ̀. Lẹ́yìn tó bá ta tán, wàá wá ṣe bẹ̀rẹ̀ from the scratch. You get what I'm saying? Ìgbà yẹn ló ṣe máa Mama build ara ẹ̀ bọ̀ lókè lókè. You're there. to your head I've been telling you máa ro orí ẹ yìí ọkùnrin ní ẹ̀ náà appreciate you. Same thing here. Same thing. Mo fẹ́ rọ ẹnití èmi transfer My accountant is already on it. Um, before you get home, you get an alert. Okay, that's fine. So, um, I was thinking about the fact that we can also get over something because at the end of the day. <laughs> You never believed in me. But I never doubted you. Really. But you almost chickened out. I know. Not when I saw the confidence. <laughs> anyway, barrister, ẹ ṣé o, Like, thank you for your efforts. I really appreciate it. Ẹ wò, believe me, egon yín ò ní <laughs> Lawyer, who cares? We've got backup plans, so. Èyí tó túmọ̀ sí pé a bá èmi náà nílé. <laughs> mo kúrò nílùú yìí ọ̀la i'm leaving this country tomorrow. ah akílódé ṣe ń sálọ ni. ah, ah no <laughs> no mi sálọ. anyways i'll miss you. dowel wá kí mi lẹ́nà. yeah it's no alright it's all anyways um, ẹ jẹ́ ká enjoy moment. better still ẹ jẹ́ ká jáde. ẹ jẹ́ kí n tẹ̀ gbé kó wa lọ jáde ẹ máa bẹ́tẹ̀. <laughs> pẹ́ o rántí pàǹjáde o. ẹ àtàn. hello girls. we are fine sir. ṣé wà okay. fine sir. fine. excuse me sir ẹ jọ school náà lèmi náà dẹ̀ ńlá. don't worry we we'll see later okay. Oh, yeah, sister mi. Wá bí báyìí kí ló ṣẹlẹ̀? Àǹtí mi. Kí ló ṣe? Àǹtí mi, ẹ lè mẹ́ni tó ń lọ yín young lecturer tí mo ló one school wa nìyẹn lecturer Oh, mm. anytime tí gáyà about ti wọnú class Oh, mo ti máa wọ ọkọ rédíò even go mi nílé gbọ́ lecture kankan mọ́ oh my god. Amino. Amina do you know whether he's married. Oh, uh-uh, ọ̀ married kẹ̀ èmi mọ̀lẹ́ àní lecturer school mi ni kò máa rí mo ní yóò gbé yan àǹtí mi ọdún ọ̀hún ti kú fún bọ̀bọ̀ yìí ọdún mi lè parọ́ fún yín o àǹtí mi ọdún ọ̀hún ti fọ́ fún bọ̀bọ̀ yìí àánú ẹ̀ ṣe mí jẹ́ kí ìyàwó ẹ̀gbà ẹ̀ mórí ẹ̀ máa pé tètè má lọ wọ́n má lọ má lọ má pẹ́ dé o. tí kan mi bá wà tó kọjá enjoyment ah in fact mo wa okay. ṣe rántí give mo promise there has never been a date tí mo host it that you won't enjoy it okay i have to go now because of time i have like, some things to do. all right and be good. <laughs> Are you too. take care of yourself. all right i will. yeah take care. go take care. all right i will. yeah ẹ dúró jàre àǹtí mi yẹn rí pé kà ní yẹn yín ò kí ń ṣèyàn gidi well play so gbogbo bí mo ṣe ń kú fún bàbá yẹn lọ́jọ́ yẹn tá à ń sọ jùbà tí mò ń sọ fún yín pé bàbá yẹn mo fọ́ fún un sọ nǹkan tẹ́ fẹ́ ṣe lélẹ̀ àǹtí mi sọ nǹkan tẹ́ fẹ́ ṣe lélẹ̀ ọ̀dàlẹ̀ burúkú nìyí ọ̀dàlẹ̀ nìyí àǹtí mi ẹ kì í ṣàyàn gidi ẹ kì í ṣàyàn gidi. ṣo ti ráàpù tán what's the problem kí ló ṣe é kí ni problem ẹ ó jẹ pariwo ó ti gbà pẹ́ gbẹ̀ ni mo jẹ́ are you not happy for me bàbá òun ló ń sọ gan hello show heart out. Share ṣé ó heart ẹ aṣọ́sikọ́nù ìfẹ́ sí ẹ pé with love ẹ so what's the problem. oh good You got fẹ́ sọ fún me, sí yes. Uh-huh so you know you don't say bye for going jáde. of course. You you know don't inú yín dùn you báyìí ah, inú yín dùn sìn báyìí pé gbọ́kọ̀ àbúrò yín inú yín dùn sìn báyìí ẹ̀dẹ̀ ah. ń sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ń jọ̀ lẹ́nu yín inú yín dùn àbí ẹ má wọ̀ọ́rì ọ̀nà nǹkan tí mo bá yín far ikọ́ tí máa bá yín fà ẹ máa regret pẹ̀lú mi láàbúrò. ifá mo ní láti mú ẹ lọ sọ́dọ̀ doctor èèyàn heart ẹ heart kò kọ́ nu ìfẹ́ sí ẹ and ó jẹ́ heart mi heart so what's the problem tí bá ní yes ó jẹ́ pariwo pariwo ṣó love ẹni ṣó tó sẹ́ excuse me mi ní time ẹ. ẹ má ti lọ ṣé rí nǹkan tó ju ẹni tó máa ń gbọ́ kọ́lọ́kọ́ máa ń rí màá jẹ́ kó ju yín rí. ọ̀gbẹ́ni your blabbi jojojojo gẹ́à jọ́ mi ráyè. gbogbo sọ at the end of the day ẹ̀gbọ́n mi ò ní bàbá ẹ̀ lọ fẹ́ ètò ẹ̀ tún wá bínú wọ́n tún wá pín ogún píìnì lásán bàbá ẹ̀ ò pín kan mi kí ló dé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tó lé tó yẹn ìdí nìyẹn tí mo fi decide pé gbogbo legacies tó filẹ̀ máa bá kanlẹ̀ máa bá gbogbo ẹ̀ jẹ́ and even at that tí èèyàn bá sọ̀rọ̀ fún ọ kí ló dé tí wo ò ṣe ń rorí ẹ̀ even in government establishment tí special adviser tó bá advise president it is for the president to think pé nǹkan tó sọ fún mi ṣé kí n lò àbí kí n má lò ìwọ tó bá ti sọ nǹkan fún ẹ o ti ṣe o ní second thought the only thing tó wà nínú agbárí ẹ kò ju kó mutí kò náwó yàrá yòlò bẹ́ẹ̀ pé ìwọ ló ń ṣe ọ̀run náà ti ń da owó lẹ̀ fún ẹ kó máa nà òpònú wa pariwo mọ́ mi má pariwo mọ́ mi mọ́ láyé láyé ẹ má pariwo mọ́ mi mọ́ òdè. kí ló ń wo mi sí ṣe fẹ́ gbé mi jẹ ni o ò lè ṣe nǹkan kan fún mi. friend indeed. Oshego. Ó ti yé mi, ó ṣẹ̀ṣẹ̀ yé mi nísìn. Now I see what you have done. So, you want to feel ọgbọ́n àrékérekè gba gbogbo ẹ̀tọ́ tó tọ́ sí me. Every point of correction. Gbogbo nǹkan tó tọ́ sí mi ni mo gbà Look here, honesty will always overshadow greed. Oh, Boys, you have no idea. I will make sure that I go to the answer. Leave me alone. Look, put me. I know kung fu. I know kung fu. Just leave me alone. Leave me alone.